ẹ kalẹ̀ àsìkò àtòrọ̀ ìròyìn jákèjádò rèé láti ìkànnì Kaftan television yorùbá ògúnlékè samuel olúbáyọ̀ ni oníròyìn yín lálẹ́ yìí àwọn ọmọ gànfẹ́ tí ẹnikẹ́ni kò tí ì mọ̀ báyìí náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ajàfẹ́tọ̀ ọmọnìyàn ti ilẹ̀ yorùbá ní sunday adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ sí sunday ìgbòho lánàá ọjọ́ ajé ọjọ́ àjọ àpínnikọ́ ẹkùn Kaduna èyíhùn Kaduna Electric Distribution Company lọ́jọ́rú tí ó kọjá náà ni wọ́n ja iná ilé ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ wa nàìjíríà èyí olóògbé alhaji shehu shagari tí ó tún jẹ́ ààrẹ rìpọ́bílíìkì kejì látàrí àjẹ́lẹ̀ owó náà eléyìí tí ó tó mílíọ̀nù mẹ́fà. ọ̀chìmí oníṣòwò ọmọ ilẹ̀ yúróòpù ni. Yúróòpù, Kaja Kallas náà ni ó ti fi ìtàn balẹ̀ láti jẹ́ olóòtú ìjọba àkọ́kọ́ lóbìnrin lẹ́yìn ìjókòó àwọn ilé ìgbìmọ̀ asòfin eléyìí tí wọ́n dìbò lọ́jọ́ ajé yorùbá ló làṣà yorùbá ló níṣe gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà àṣà àti ṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni èkìsà ń ta àtàn bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kò nílé ó mọ̀ relé ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ bẹ́ẹ̀ làwọn àgbà wí ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder star times bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà Kaftan TV yorùbá ni mò ń perí ẹ̀ ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìròyìn eré ìdárayá orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀ ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá à ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bù láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ bẹ́kù ojú lọ́nà ẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ n kò lè ṣe àtìlẹ́yìn fún arúfin láti tán ìṣòro ọ̀rọ̀ ààbò Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé náà ni ó ti ṣàlàyé pé ìjọba òun kò lè gbìyànjú láti fòpin sí ìṣòro àìfararọ ètò ààbò nípa ṣíṣe àtìlẹ́yìn fáwọn èèyàn eléyìí tí ń tẹ òfin lójú gómìnà mákindé ṣíṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò eléyìí tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé tó wáyé ní ìlú àkúrẹ́ láàrin àwọn gómìnà ilẹ̀ yorùbá àti ẹgbẹ́ darandaran miyetti allah mákindé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣòro ètò ààbò kò lè tán nílẹ̀ yorùbá tí ìjọba bá ṣe àtìlẹ́yìn fún ẹni tó bá ń ṣe ìrúfin lọ́wọ́ ara rẹ̀ tí ó sì ń kó ọ̀rọ̀ káàkiri láì bọ̀wọ̀ fún òfin tí àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe tí ó ń wà àìdá sí òfin ọ̀hún pẹ̀lú mákindé ni òun kò lè ṣe àtìlẹ́yìn o fún irú ẹni bẹ́ẹ̀ tí ó ń wà tí ó lè sọ orílẹ̀-èdè yìí sínú ogun ẹlẹ́yàmẹ̀yà nítorí ó yẹ ká lè mọ ohun tí yóò gbé yóò gbẹ̀yìn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ní òun yóò yàn láti ṣe àtìlẹ́yìn fún àwọn agbófinró ní ìpínlẹ̀ ọ̀hún láti pèsè àwọn ètò ìrànwọ́ fún wọn tí yóò jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn dójú àmì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tún sọ síwájú sí i pé ó yóò ṣe ìrànwọ́ fún ìbágbépọ̀ àlàáfíà láàrin àwọn alámúlétì òun nípa ṣíṣe ìwúrí fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ láti máa gbépọ̀ ní àlàáfíà ó ní àwọn yóò dìjọ kojú ọ̀tá àwọn papọ̀ ni tí wọ́n jẹ́ ọ̀daràn tí ó wà nínú ẹ̀yà gbogbo tí òun yóò sì tún máa pèsè àǹfààní fáwọn aráàlú lọ́nà àti mú ìkáyàsókè kú ní àárín wọn. ìyáálé kan ní ìpínlẹ̀ Kánò náà ni ó da omi gbígbóná sí ìyàwó rẹ̀ lára iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò lọ́jọ́ ajé náà ni wọ́n ti fi kólé òfin gbé obìnrin ọmọ ọgbọ̀n ọdún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní àwòwà wúwà ní shekara subawa ní abuja ní ìjọba ìbílẹ̀ kòǹbóso ní ìpínlẹ̀ kánò látàrí pé ó da omi gbígbóná sí ìyàwó rẹ̀ kejì tí ọkọ rẹ̀ fẹ́ lára ìyún shawanatu muhammad àti ọmọ ọdún mẹ́rin rẹ̀ obìnrin ìyún alimot khalid lára nígbàtí àwọn oníròyìn ń kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún DSP Abdullahi Haruna Kiyawa ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ àti òótọ́ ni pé lórí àwọn ọlọ́pàá náà ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé obìnrin òjòwò ọ̀hún eléyìí tí wọ́n sì ti gbé àwọn tí ìjàmbá náà ṣe lọ sí ilé ìwòsàn nínú ọ̀rọ̀ tiẹ̀ ìyá ọmọ náà Hajiya Binta Ismail bẹ ìjọba ìpínlẹ̀ ọ̀hún kí ó lè san owó ìtọ́jú òun àti ọmọ náà ní ilé ìwòsàn. ojú wa ti là ẹ má fi àtìmọ́lé halẹ̀ mọ́ wa Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní Yorùbá tí ó léwájú lórí ọ̀rọ̀ aáwọ̀ eléyìí tí ó dá lé lórí gulegule àwọn Fúlàní sí ẹ̀yà Yorùbá Sunday Ìgbòho náà ni ó ti sọ pé òun kò bẹ̀rù ìhàlẹ̀ àtìmọ́lé eléyìí tí àwọn aláṣẹ ń dábàá rẹ̀ nínú fọ́nrán fídíò kan eléyìí tí olù ayélujára pa náà ni ó ti sọ ọ̀rọ̀ yìí tí ó sì tún dúpẹ́ fún àwọn àgbààgbà Yorùbá eléyìí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún un Ìgbòho sọ pé àwọn darandaran kò lè lé wa kúrò ní orí ilẹ̀ wa ojú wa ti ṣí báyìí àyàfi tí wọ́n bá fẹ́ pa wá lókun ó wá ké sí àwọn alátìlẹ́yìn rẹ̀ láti má ṣe kọ ẹnu èébú sí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá bákan náà ni Ìgbòho ń fọwọ́ gbáyà pé ẹ̀rù kò bá òun rárá o lórí àṣẹ ọ̀gá ọlọ́gbàá àgbà tí ó ní kí wọ́n mú òun wá ó ní ẹ má ṣe tẹ́ńbẹ́lú àwọn ọba Yorùbá wa tàbí kí ẹ bẹnu àtẹ́lù wọ́n mo fi ó ní òun fi oògùn búra inú àwọn náà kò dùn sí ohun tí ó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ sókè tó báyìí ó ní ìdí rèé tí gbogbo wọn àti àwọn olórí ilẹ̀ Yorùbá fi dìde pé kí wọ́n má ṣe mú òun ti ṣe Sunday Ìgbòho ó ní ohun tó bá ní nínú jẹ́ náà ni bí wọ́n ṣe ń ṣe ìwà tí kò tọ́ tí wọ́n ń hùwà báṣubàṣu tí wọ́n sì ń pa àwọn ọmọ obìnrin ilẹ̀ Yorùbá tí àwọn afurasí apààyàn darandaran yìí sì tún fipá bá ọ̀pọ̀ àwọn obìnrin náà lò ó ní àwọn ọmọ obìnrin ọ̀hún náà ni wọn kò lè lọ sí oko wọn kò lè lọ sí odò ó ní irú ìwà bẹ́ẹ̀ ó tó gẹ́ bí a kò bá gbàgbé láìpẹ́ yìí ni ọ̀gá ọlọ́pàá Nàìjíríà pàṣẹ kí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ mú Sunday Igboho wá sí àbújá láti wá jẹ ẹjọ́ èyí wáyé lẹ́yìn tí ó lọ sí ìbàràpá láti lọ sọ fún olórí àwọn fúlàní níbẹ̀ pé kí ó kúrò ní ilẹ̀ àwọn láàrin ọjọ́ méje àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fòfin de ìkànnì ìjẹko lójú táyé nínú ìpàdé tí àwọn gómìnà ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ṣe lánàá lórí gbèdéke tí gómìnà Akérédolú fún àwọn Fúlàní darandaran láti kúrò ní igbó ọba léyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo náà ni àwọn gómìnà náà ti fẹnukò sí pé kí àwọn Fúlàní darandaran fi òfin de ìkárànjẹko lójú táyé ìfẹnukò yìí náà ni ó wáyé lánàá tí àwọn gómìnà náà ṣe ìpàdé alágbára pẹ̀lú ẹgbẹ́ Miyetti Allah pẹ̀lú àwọn olórí òṣìṣẹ́ lára àwọn tí ó wà níbi ìpàdé ọ̀hún náà ni àtìrí Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo fúnra rẹ̀ Gbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Káyọ̀dé Fáyemí ti ìpínlẹ̀ Èkìtì Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Mohammed Abubakar ti ìpínlẹ̀ Jigawa àti Abubakar Bagudu ti ìpínlẹ̀ Kebbi ọkùnrin kan fi ipá bá ọmọ ọdún méjìlá lòpọ̀ ó tún ṣẹ́yún fún un ilé-ẹjọ́ gíga májísírèètì tí ó fi dùsẹ ṣe ibùjókòó lọ́jọ́ ajé àná náà ni ó ti sọ ọkùnrin kan ẹni ọdún márùndínlọ́gọ́ta tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Jalo wípé kí ó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn ìfipábánilò pẹ̀lú ọmọ ọdún méjìlá tí ó sì tún ṣe oyún fún ọmọ òun olùjẹ́jọ́ náà tí ó wá láti abúlé Bumaruwa náà ni ó kojú ẹ̀sùn ẹlẹ́nu méjì léyìí tí wọ́n fi kàn án pé ó fi ipá bá ọmọ ọdún méjìlá kan lò pọ̀ tí ó sì tún ṣẹ́yún fún un afẹ̀sùnkanni Musa Fagam náà ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ fún ilé-ẹjọ́ náà pé ọkùnrin ọ̀hún ṣe ẹ̀ṣẹ̀ yìí lọ́dún 2020 Fagam sọ pé níṣe ni ọkùnrin ọ̀hún tan ọmọ ọdún méjìlá ọ̀hún lọ sí inú igbó kan eléyìí tí ó wà ní ìtòsí tí ó fi ṣe iṣẹ́ ibi náà lẹ́yìn tí ó sì tún ṣe oyún fún ọmọ ọ̀hún ó tún sọ fún ilé ẹjọ́ náà pé lẹ́yìn tí ọmọ náà lóyún tán náà ni ọkùnrin ọ̀daràn ọ̀hún tún fún ọmọ ọ̀hún ní oògùn láti fi ṣe oyún náà léyìí tí ó mú kí ọmọ inú rẹ̀ jáde ní òkú nígbà tí olùjẹ́jẹ́ náà ń bẹ ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ó ní òun kò jẹ̀bi ẹ̀sùn kejì eléyìí tí wọ́n fi kan òun pé òun fún ọmọ náà lóògùn láti ṣẹ́ oyún nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀ Bàtúlà Dáúdà tí ó jẹ́ onídàájọ́ ilé ẹjọ́ magistrate náà pàṣẹ pé kí ó lọ máa gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n náà tí ó sì sun ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje nàìjíríà ń ṣe takuntakun bí ètò ààbò àti covid-19 ṣe ti ṣòro bí àgbọn tó Okowa ló sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Delta Dr. Ifeanyi Okowa lọ́jọ́ ajé náà ni ó ti sọ̀rọ̀ pé níbi COVID-19 ṣe ń ṣòro bí agbọ́n tó ti ètò ààbò sì ń kojú ìdààmú síbẹ̀ Nàìjíríà ń ṣiṣẹ́ takuntakun Okowa sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gbàlejò àwọn ọ̀gá àgbà láti ilẹ̀ Britain léyìí tí wọ́n pè wọ́n ní British High Commission léyìí tí igbákejì olórí àjọ náà sí ilẹ̀ Nàìjíríà Peter Thomas léwájú fún un ó ní orílẹ̀-èdè Nàìjíríà yóò gba abẹ́rẹ́ COVID-19 láìpẹ́ àti pé bí iye àwọn tí ó ní ṣe ń pọ̀ sí i náà ni ó sì ṣe é ṣe àmójútó ó wá gba àwọn ọmọ ilẹ̀ nàìjíríà níyànjú láti máa tẹ̀lé àwọn ìlànà àti ìtọ́sọ́nà láti dáàbò bo ara wọn àti láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn covid-19 náà nígbà tí ó ń kí àwọn àjọ náà káàbọ̀ ó ní ìpínlẹ̀ delta náà ni ó ti ń ṣe dáadáa o láwọn àgbọn gbogbo lẹ́yìn tí ìpínlẹ̀ náà sì ṣí sílẹ̀ fún ìdókòwò àti ètò ọrọ̀ ajé gbogbo lórí ilẹ̀ àti lórí àwọn agbègbè eléyìí tí ó wà ní orí omi ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà náà gbóríyìn fún àwọn elétò ààbò gbogbo fún iṣẹ́ takuntakun láti jẹ́ kí ìpínlẹ̀ náà wà ní ìtura àti àlàáfíà Okowa ni tí a bá wò dáadáa ìpínlẹ̀ delta náà ni wọ́n ti ṣe dáadáa o lẹ́ka ètò ààbò léyìí tí ó sì ti mú ìpínlẹ̀ ọ̀hún wà ní àlàáfíà bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà ni ó sì wà níwájú ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ ní tiẹ̀ igbákejì olórí àjọ British High Commission Peter Thomas sọ pé àwọn wà ní ìpínlẹ̀ ọ̀hún láti fi hàn gbogbo àgbáyé pé ìpínlẹ̀ náà wà ní ìtura àti àlàáfíà léyìí tí ó sì ní àǹfààní láti gba ètò ọrọ̀ ajé gbogbo ó gbóríyìn fún ìṣèjọba ìpínlẹ̀ Delta àti ti ìjọba Nàìjíríà lápapọ̀ fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àrùn COVID-19. dókítà mẹ́ta tún dolóògbé àwọn mẹ́tàléní àádọ́ta náà ni wọ́n tún ní àrùn COVID-19 alága MMA ló fohùn ta alága ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nílẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kano Dr. Usman Ali lánàá ọjọ́ ajé náà ni ó ti sọ pé ẹgbẹ́ NMA náà ni ó ti pàdánù àwọn dókítà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ míì sọwọ́ àrùn covid-19 nígbàtí àwọn dókítà mẹ́tàléláàádọ́ta tún ti ní àrùn ọ̀hún báyìí ní ìpínlẹ̀ Kano. Dr. Ali sọ̀rọ̀ fún àwọn oníròyìn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi tí ó ti sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n ń lọ ṣe àyẹ̀wò COVID-19 láìpẹ́ yìí tí àyẹ̀wò sì gbé jáde pé àwọn tí ó fara kááṣá àrùn ọ̀hún náà ni ó ti tó mẹ́tàléní àádọ́ta ó tẹ̀síwájú wípé ní báyìí àwọn ti ṣe àkọọ́lẹ̀ àwọn dókítà mẹ́tàdínní àádọ́ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí báyìí tí ó ti ní àrùn ọ̀hún lára léyìí tí wọ́n sì ń ṣe àkójọpọ̀ iye àwọn tí àrùn ọ̀hún ti ṣe lọ́ṣẹ́ lọ́wọ́ ó ní àwọn pàdánù dókítà kan lọ́jọ́ ajé àná léyìí tí ó mú kí iye àwọn tí wọ́n ti pàdánù jẹ́ mẹ́ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn dókítà mẹ́tàléláàádọ́ta náà ni wọ́n ti rí tí wọ́n ti fara kááṣá àrùn covid-19 tí àwọn mẹ́ta sì ti di olóògbé látàrí àrùn ọ̀hún ní ìpínlẹ̀ Kano ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí àyẹ̀wò sọ pé wọ́n ní àrùn ọ̀hún tẹ́lẹ̀ náà ni ó jẹ́ wípé wọ́n ní látàrí àìsí àwọn irinṣẹ́ ìgbàlódé eléyìí tí ó lè dáàbò bò wọ́n ṣùgbọ́n tí àwọn ti ní àwọn irinṣẹ́ ọ̀hún eléyìí tí ó péye báyìí ṣùgbọ́n tí àwọn dókítà kọ̀ọ̀kan kò tí ì wá gba tiwọn. Usode máa ṣòfin kónílé-ó-gbélé látàrí làásìgbò gómìnà ìpínlẹ̀ Imo Hope Usodima náà ni ó ti ṣòfin kónílé-ó-gbélé láti àárọ̀ di alẹ́ láwọn agbègbè kan ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Imo látàrí làásìgbò eléyìí tí ó wáyé láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò àríwá yìí Eastern Security Network ESN àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn nígbàtí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà ó sọ̀dìmà sọ pé ìgbésẹ̀ ọ̀hún náà ni ó wà lójú náà ti dá àlàáfíà padà sí agbègbè eléyìí tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ó tún pàṣẹ pé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò máa rìn kiri fún wákàtí mẹ́rìndínlógún gbáko ní ìjọba ìbílẹ̀ tí wàhálà wọn ti ń wáyé àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kàn kù sí náà ní ọlù ọ̀ṣù isu njaba nwangele ìlà oòrùn ọrú nkwere ìjọba ìbílẹ̀ àríwá àti gúúsù ìdíàtò ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ó tó àwọn ilé mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ ilé ìjọsìn Blessed Holy Trinity Sabbath Mission ní Okoro ní ìjọba ìbílẹ̀ ọlù tí àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí wọ́n wọ ìlú náà sọ̀nà sí i ìwádìí sọ pé wọ́n wọ ìlú ọ̀hún ní nǹkan bíi agogo mẹ́fà àárọ̀ ọjọ́ ẹtì ní ọjọ́ kejìlélógún oṣù kínní lásìkò tí àwọn ẹ̀ṣọ́ náà wa ọmọ ikọ̀ ECN àwọn sọ́jà náà ní wọ́n wá láti four Artillery Brigade tí ó wà ní Obinze àwọn ọmọ gànfẹ́ kan ti dáná sun ilé Sunday Ìgbòho àwọn ọmọ gànfẹ́ tí ẹnikẹ́ni kò tí mọ̀ báyìí náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ajàfẹ́tọ̀ ọmọnìyàn ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn tún mọ̀ sí Ìgbòho lánàá ọjọ́ ajé àbẹ̀wò àwọn oníròyìn sí ilé tí ọjọ́ náà ọ̀hún náà ni ó fi hàn pé láàrin aago méjì sí mẹ́ta òru ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé àtúngbọ́ pé ilé tó jóná náà jẹ́ ilé àtijọ́ Sunday Ìgbòho eléyìí tí ó ti ń gbé tẹ́lẹ̀ rèé tí ó sì wà ní àdúgbò sókà ní Ìbàdàn níbi tí ó súnmọ́ ilé eléyìí tí ó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀kan lára àwọn olùgbé àdúgbò tí Sunday Ìgbòho ń gbé tẹ́lẹ̀ rèé nì ní agbègbè sókà náà ni ó sọ fún àwọn oníròyìn wípé àwọn èèyàn kan náà ni ó déédéé wá dáná sun apá ibì kan nínú ilé náà wọ́n fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ó tó ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn ènìyàn tó ṣiṣẹ́ ibi yìí ń gbé wá láti dáná sun ilé náà lára nǹkan eléyìí tí wọ́n rí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà lẹ́bàá ilé tí ó jóná ọ̀hún ní kẹ́ẹ̀gì epo bẹtiró àti àwọn ọta ìbọn bákan náà ni ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ dúkìá tó wà nínú ilé náà ló jó kanlẹ̀ púpọ̀ nínú àwọn tó ń gbé ilé ọ̀hún tẹ́lẹ̀ rí náà ni wọ́n ti kó lọ sí ilé tuntun níbi tí Sunday Ìgbòho kó lọ ní agbègbè Sókà báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti ẹnu alukoro wọn ọ̀gbẹ́ni olúgbénga fádèyí náà ni ó sọ lónìí ọjọ́ ìṣẹ́gun pé lóòótọ́ òwe náà ni àwọn gbé pé àwọn ọmọ gànfẹ́ kó ara wọn kúnnú ọkọ̀ bọ́ọ̀sì àti ọkọ̀ akérò kékeré tí wọ́n sì si, kọ́kọ́ yìnbọn sí ilé náà kí ó tó di wípé wọ́n sọ iná sí i fàdèyí ní iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe ìwádìí ní pẹrẹwu lórí ìṣẹ̀lẹ̀ àbúrú náà. nàìjíríà tún ṣe àkọọ́lẹ̀ ẹgbẹ̀rún kan àti òjìléní irinwó dín mẹ́wàá tuntun tí ó ní àrùn covid-19 àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc náà ni ó tún ti kéde pé àwọn tún ti ṣe àkọọ́lẹ̀ àwọn èèyàn tí ó tó ẹgbẹ̀rún kan àti òjìlénínwó dín one thousand four hundred and thirty mìíràn tí wọ́n tún ti fi ara káṣá àrùn covid nineteen báyìí pẹ̀lú àwọn èèyàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ tún farakáṣá àrùn yìí náà ni ó ti wá jẹ́ kí iye àwọn tó ti farakáṣá àrùn ọ̀hún lórílẹ̀‐èdè nàìjíríà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogóje lé méjì àti ẹ̀rìndínní one hundred and twenty-two thousand nine hundred and ninety-six àjọ NCDC náà ni wọ́n fi léde bẹ́ẹ̀ lójú òpó abẹ́yẹfò wọn lánàá ọjọ́ ajé àwọn ẹgbẹ̀rún kan àti òjìlénínwó dín mẹ́wàá náà tí wọ́n rí náà ni wọ́n rí láwọn ìpínlẹ̀ wọ̀nyí ní ìpínlẹ̀ Èkó wọ́n rí èèyàn tí ó tó òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mẹ́rin yíyún seven hundred and forty-four ní ìpínlẹ̀ Plateau wọ́n rí ọgọ́rùn-ún èèyàn gẹ́rẹ́gẹ́ hundred ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n ti rí èèyàn tí ó tó mẹ́tàdínní ọgọ́rin seventy seven ní olúìlú ilẹ̀ wa àbújá wọ́n rí èèyàn tí ó jẹ́ márùndínní ọgọ́rin seventy five ìpínlẹ̀ nasarawa mẹ́rìnléní àádọ́rin seventy four ìpínlẹ̀ katsina méjìdínní àádọ́ta forty eight ìpínlẹ̀ edo méjìléní ogójì forty two ìpínlẹ̀ kano mọ́kànlélógójì forty one ìpínlẹ̀ enugu mẹ́tàdínní ogójì thirty seven ìpínlẹ̀ Rivers mẹ́rìnléní ọgbọ̀n thirty four ìpínlẹ̀ Ògùn ní mẹ́tàlélọ́gbọ̀n thirty three ìpínlẹ̀ Kwara ní méjìléní ọgbọ̀n thirty two ìpínlẹ̀ niger náà ni wọ́n ti rí méjìdínlọ́gbọ̀n twenty eight ìpínlẹ̀ ebonyi wọ́n ní mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven ìpínlẹ̀ kaduna ní mẹ́rìndínlọ́gbọ̀n twenty six ìpínlẹ̀ Borno náà ni wọ́n ní méjìlá ìpínlẹ̀ Yobe ní mẹ́wàá ìpínlẹ̀ Èkìtì márùn-ún ìpínlẹ̀ Gombe ẹ̀yọ̀kan lánàá ọjọ́ ajé ni ìpàdé àpérò wáyé ní ìlú àkúrẹ́ tí ó jẹ́ olúìlú ìpínlẹ̀ ondo láàrin àwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí àti ẹgbẹ́ mìrètì ara lórí gbèdéke tí gómìnà ìpínlẹ̀ ondo fún àwọn fúlàní darandaran láti fi igbó ọba gbogbo tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo sílẹ̀ akọ̀ròyìn wa Rachel Roberts wà níbẹ̀ láti jábọ̀ bí ìpàdé náà ṣe lọ ní ibi ìpàdé àwọn gómìnà tí ó wà ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹgbẹ́ darandaran ti miyeti ala èyí tí a mọ̀ sí macban látàrí ìjà àwọn darandaran pẹ̀lú àwọn àgbẹ̀ àti pàápàá jùlọ ìjínigbé àti ìpani tí ó gba òde kan ní àkókò yìí níbẹ̀ ni a rí àwọn ènìyàn pàtàkì alága àjọ àwọn gómìnà alága àjọ àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú apc àwọn gómìnà ti gúúsù ìwọ̀ oòrùn ààrẹ ẹgbẹ́ macban àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè yìí àwọn olórí àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpàdé yìí ṣe àfihàn ohun tí ó ṣokùnfà ìpani àti ìjínigbé èyí tí ó wà ní ìlú tí àwọn ènìyàn sì fi ẹ̀sùn ẹ̀ kan àwọn Fúlàní darandaran gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni oyetola fi yé wa wípé kì í ṣe ìṣe ẹ̀yà kan láti máa hùwà jàǹdùkú ṣùgbọ́n oníjàǹdùkú náà ni oníjàǹdùkú kì í sì ṣe nípa ẹ̀yà níbẹ̀ náà ni a rí alága àjọ àwọn gómìnà ọ̀gbẹ́ni káyọ̀dé fáyemí tí ó ṣe ìfiléde wípé àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára ni ó ṣi ọ̀rọ̀ gómìnà túmọ̀ nítorí pé gómìnà akérèdọ́lù kò wí pé kí àwọn fúlàní darandaran kúrò ní ìpínlẹ̀ ondo ṣùgbọ́n kí wọ́n kúrò ní igbó ọba àti kí wọ́n fòpin sí dída ẹran ní òru àti pàápàá jùlọ kí wọ́n fòpin sí lílo àwọn ọmọdé fún iṣẹ́ darandaran. àwọn akọ̀ròyìn ni ó ṣe àṣẹ tí gómìnà ìpínlẹ̀ Ondo pa gbọ́ níṣe ni gómìnà ìpínlẹ̀ Ondo pa á láṣẹ fún àwọn tí ó wà nínú igbó ìjọba láì gbàṣẹ láti fi ibẹ̀ sílẹ̀ kì í ṣe fún àwọn Fúlàní láti fi ìpínlẹ̀ Ondo sílẹ̀. Si ètò ọ̀rọ̀ ààbò tí ó dà gẹ́gẹ́ jẹ́ ti gbogbo nàìjíríà kì í ṣe fún àwọn ẹ̀yà kan ní pàtó tàbí apá ibì kan ojúṣe gbogbo wa ni láti bójútó ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà. ààrẹ magban muhammad rowan fi èdè haúsá bá àwọn ènìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni akọ̀wé ẹgbẹ́ náà fi èdè òyìnbó túmọ̀ ẹ̀ ó sì pe àkíyèsí àwọn ènìyàn sí wípé àwọn fúlàní darandaran náà pàápàá wọ́n kó nínú ìjàm̀bá èyí tí àwọn jàǹdùkú wọ̀nyí tí wọ́n ń ṣe ó sì fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni ṣèyí mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wípé ó ṣeun fún iṣẹ́ takuntakun tí ó ṣe tí kò gbà láàyè kí àwọn ènìyàn ti ọwọ́ ara wọn ṣe ìdájọ́ alága ẹgbẹ́ magban ní gúúsù ìwọ̀ oòrùn fi èdè yorùbá túmọ̀ ohun tí wọ́n wí. kò sí ẹni tó fẹ́ àlàáfíà àti ìbágbépọ̀ tó dáa tó dánmọ́rán bíi fúlàní ìdí àtìtúmọ̀ ní wípé àwọn nǹkan tí à ń lò yìí àwọn ẹran wa kò sí nínú báǹkì ìta ni gbogbo wọn wà gbogbo ayé ń rí kò dẹ̀ síbi fúlàní ṣe máa fi gbogbo àwọn ẹran yẹn lẹ̀ kó máa ṣe nǹkan tí ò dáa tó dẹ̀ mọ̀ wípé tó bá pa fáyà àtòun àtẹran àti gbogbo ẹ̀ wọ́n máa ń rún gbogbo ẹ̀ àlàáfíà la fẹ́ jù south west ìta fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo nàìjíríà gbọ́dọ̀ mọ̀ wípé south west tó bá jẹ́ nípa ti nǹkan ọ̀sìn ẹran àyè tó dáa ni fún àwọn iṣẹ́ wa yìí tó bá jẹ́ nípa ti káràkátà ti màálù kò síbi tí a ti lè kó àwọn ẹran ìlú láti lọ́ta láti jèrè bíi ti south west àwa south west là ń ṣe patí jù because èmi náà ti dára yìí. are we are all ready and bẹ́ẹ̀ gbogbo àwọn gómìnà wa kẹ́ ẹ jọ torí ọlọ́run kẹ́ ẹ wò wá gẹ́gẹ́ bí ọmọ ìyá and ready láti pawọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú everybody tó bá ti ready láti fẹ́ àlàáfíà. lópin ìpàdé náà àwọn àjọ gómìnà gúúsù ìwọ̀ oòrùn àti ẹgbẹ́ àwọn darandaran ti Miyetti Allah Magban jùmọ̀ gbà wípé ààbò orílẹ̀-èdè yìí àti ti àwọn ará ìlú òun ni ó ṣe kókó àti wípé kí a mú jàǹdùkú kí a sì dá sẹ̀ríà fún wọn láì wo ẹ̀yà wọn. Rachel Roberts ló ń jábọ̀ fún Kaftan TV Yorùbá. Ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ pé òun yóò ti ibùdó NYSC tí kò bá tẹ̀lé àlàkalẹ̀ COVID-19 ìjọba àpapọ̀ náà ni ó ti ṣe ìkìlọ̀ fún àwọn àjọ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ nílẹ̀ yìí pé níṣe ni àwọn yóò ti ibùdó ìfinimọ̀lé ti ìpínlẹ̀ rẹ̀ kò bá ti tẹ̀lé àwọn àlàkalẹ̀ àti òfin tó ń dènà àrùn covid-19 pa mínísítà fún àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá nílẹ̀ yìí Sunday Dare náà ni ó ṣe ìkìlọ̀ yìí níbi ìpàdé ìgbìmọ̀ amúṣẹ́yà ààrẹ lórí ọ̀rọ̀ covid-19 èyí hùn ìpàdé PTF gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní àjọ NYSC kò ní la ojú rẹ̀ sílẹ̀ kí ẹ̀mí àwọn agùnbánirọ̀ náà máa wà nínú ewu nítorí náà gbogbo àwọn tí wọ́n bá pín sí àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n kọ̀ láti tẹ̀lé àwọn àlàkalẹ̀ àti òfin tí ó ń dènà àrùn covid nineteen náà ni wọ́n yóò gbé kúrò ní àwọn ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n yóò sì gbé wọn lọ sí àwọn ìpínlẹ̀ míì ó ní ó ti di ọ̀ràn dandan gbọ̀n báyìí fún gbogbo àwọn ibùdó ìfinimọ̀lé náà láti tẹ̀lé àwọn àlàkalẹ̀ àti òfin tí ó ń dènà ìtànkálẹ̀ àrùn covid-19 léyìí tí ó sì jẹ́ pé ìjọba kò ní tẹ́tí láti gbé ibùdó ìfinimọ̀lé eléyìí tí kò bá tẹ̀lé àwọn òfin náà ti pa bí ẹ kò bá gbàgbé kò dín ní òjìlé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín mẹ́sàn-án seven hundred and thirty one àwọn agùnbánirọ̀ ìpín bí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ pé wọ́n ṣàgbákò àrùn ọ̀hún ìgbìmọ̀ àmúṣẹ́yà ààrẹ lórí àrùn covid-19 yíyún ptf náà ni ó ti ṣe àyẹ̀wò fún àwọn agùnbánirọ̀ tí ó tó ẹgbẹ̀rún márùndínlógójì àti okòólénírínwó dín kan thirty five thousand four hundred and nineteen léyìí tí òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín mẹ́sàn-án seven hundred and thirty one ti ní àrùn ọ̀hún lára nínú ìpín b léyìí tí ó sì pọ̀jù ti ìpín h lọ léyìí tí wọ́n ti rí i èjìdínláàádọ́fà ìyún one hundred and eight tí a bá padà dé àjọ àpínnáká ẹkùn Kaduna ìyún Kaduna Electric Distribution Company lọ́jọ́rú náà ni wọ́n ti lọ já iná ilé ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún olóògbé Alhaji Shehu Shagari tí ó tún jẹ́ ààrẹ rìpọ́bílíkì kejì látàrí àjẹ́lẹ̀ owó iná tí ó tó mílíọ̀nù mẹ́fà ẹ má yí kúrò níbẹ̀ ang padabo. òkèèlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́mọ ọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta iléeṣẹ́ Kaftan TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún òròsùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá nìkan òròsùn festival ẹ kú ojú lọ́nà ẹ̀. Kaftan TV la wa ń wò Kaftan TV kárí ayé Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́ tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Kaftan television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbájẹ́ ẹ o Kaftan TV là wà ń wò ó. Kaftan TV yìí kárí ayé Kaftan TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà ìròyìn jákèjádò ń tẹ̀síwájú ìròyìn lẹ́ka ọrọ̀ ajé iléeṣẹ́ àpinnuka ní ìpínlẹ̀ Kaduna já iná ilé ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Nàìjíríà ṣàgàrí látàrí àjẹ́lẹ̀ owó àjọ àpinnuka ẹkùn Kaduna inú Kaduna Electric Distribution Company lọ́jọ́rùú náà ni ó ti kọjá iná eléyìí tí ó jẹ́ ti ilé ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ wa nàìjíríà yíyún olóògbé alhaji shehu shagari tí ó tún jẹ́ ààrẹ rìpọ́blìkì kejì látàrí àjẹ́lẹ̀ owó iná eléyìí tí ó tó mílíọ̀nù mẹ́fà àwọn olùgbé ilé náà tí ó fi mọ ìyàwó olóògbé ọ̀hún àti àwọn ìyekan rẹ̀ náà ni wọ́n kó sùn nínú òkùnkùn látàrí bí onínúure kan ṣe dúró láti san gbogbo gbèsè ọ̀hún léyìí tí ó mú kí àwọn tí wọ́n já iná náà wàásù padà ní ìrọ̀lẹ́ ọjọ́ ọ̀hún gan-an tí wọ́n jà ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àmúnáwá ọ̀hún lẹ́yìn tí kò fi orúkọ rẹ̀ hàn dé tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà ni ó sọ pé àwọn so iná òun padà látàrí pé ẹnìyàn kan tí òun náà ní kí wọ́n má ṣe dá orúkọ òun náà ni ó dúró láti san gbogbo àjẹ́lẹ̀ òun agbẹnusọ fún àjọ apínnáká ti ẹkùn Kaduna Abdulaziz Abdullah lẹ́ni tí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé àwọn ẹbí náà kò tí ì san owó iná kankan bíi tí wù kó mọ o láti ìgbà tí ààrẹ àná náà ti gbé ẹ̀mí mì ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2018 lẹ́ni ọdún mẹ́tàléláàádọ́rin ó ní iléeṣẹ́ ọ̀hún ti fún wọn ní oore ọ̀fẹ́ tó láti san owó náà kí ó tó di pé àwọn lọ já iná ọ̀hún ọ̀kan lára àwọn ẹbí ààrẹ àná náà ni ó wá sọ wípé kí ó tó di pé ṣàgàrí kú náà ni ìjọba àpapọ̀ ti fi ọwọ́ gbáyà pé àwọn ti san gbogbo owó iná olóògbé ọ̀hún ìròyìn láti ilẹ̀ òkèèrè iná ọmọ rárá gbẹ̀mí èèyàn mẹ́wàá ní ilẹ̀ China ẹnìkan di àwátì lánàá ọjọ́ ajé náà ní iná ọmọ rárá kan ṣẹlẹ̀ ní shandong ní ilẹ̀ China níbi tí wọ́n ti ṣe àwárí góòlù tí àwọn ènìyàn mẹ́wàá sì ti gbẹ́mìí mì léyìí tí ẹnìkan sì tún di àwátì ọjọ́ ìsinmi tí ó kọjá yìí náà ni àwọn ènìyàn mọ́kànlá ti ń ṣe àwárí góòlù wọnú ilẹ̀ láti lọ ṣe àwárí góòlù jáde ṣùgbọ́n tí ó ṣeni láàánú pé ìdúngbàmù ṣẹlẹ̀ nínú ilẹ̀ ọ̀hún tí ó sì gbẹ̀mí àwọn ènìyàn mẹ́wàá gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe fi léde wọ́n ní àwọn ènìyàn méjìléní ogún ní gbogbo àwọn tí ń ṣe àwárí góòlù ọ̀wọ́n ṣùgbọ́n tí ó jẹ́ pé ènìyàn mẹ́rìnlá náà ní orí kó yọ nígbà tí àwọn ènìyàn mẹ́wàá di ẹni àkọlẹ̀bù tí ẹnìkan sì di àwátì nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ alábòjútó ìlú yantai ìyún chafel náà ni ó ti sọ pé àwọn yóò máa ṣiṣẹ́ gidigidi o báyìí lójúnà àti lè ṣe àwárí ẹnìkan eléyìí tí ó sọnù nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn oníròyìn sí yóò ṣe sọ ìwádìí ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí. Estonia náà ni ó ní olóòtú ìjọba àkọ́kọ́ tí ó jẹ́ obìnrin ọ̀jìmí oníṣòwò ọmọlẹ̀ yúròpù ní Kaja Kallas náà ni ó ti fi ìtàn balẹ̀ láti jẹ olóòtú ìjọba àkọ́kọ́ lóbìnrin lẹ́yìn ìjókòó àwọn ilégbìmọ̀ asòfin eléyìí tí wọ́n dìbò lọ́jọ́ ajé Kallas tí ó jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógójì náà ni ó ti fi ìgbà kan jẹ́ ọmọ ilégbìmọ̀ asòfin ilẹ̀ náà lẹ́ni tí ó jẹ́ ọmọ bíbí olóòtú ìjọba Batik nígbà kan rí èyí hùn Sim Kallas yóò ṣe ìjọba rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ tuntun àti ẹgbẹ́ òṣèlú Centre Party ti olóòtú ìjọba eléyìí tí ó ń kógbá wọlé èyí ń jùrì Reuters wà ìṣèjọba rẹ̀ náà ni yóò jẹ́ ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́ta ní ilẹ̀ Estonia lẹ́yìn tí àwọn olóòtú ìjọba àádọ́rin ti ṣe àtìlẹ́yìn fún lẹ́yìn tí ó sì ti ní àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú Social Democrats lásìkò tí ó fi wà ní ilé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí asòfin ní ọdún 2014 sí ọdún 2018 gbogbo ìgbà ni orúkọ rẹ̀ máa ń jáde lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin eléyìí tí ó gbajúgbajà tí ó ṣe dáadáa jùlọ ó jẹ́ ẹnìkan tí ó máa ń wá ìmọ̀ kún ìmọ̀ tí ó sì máa ń pè fún ìdàgbàsókè ilẹ̀ náà nígbà gbogbo síwájú sí i akọ́nimọ̀gbà ikọ̀ Tottenham Hotspur nígbà kan rí èyí hùn Harry náà ni ó ti sọ wípé ó jẹ́ ohun tí ó ti ní lójú bí wọ́n ṣe lé Lampard kúrò ní ipò akọ́nimọ̀ọ́gbá Chelsea ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀. òkè ìlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé òun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀p ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ̀ mọ̀. iléeṣẹ́ Captain TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún òròsùn fún ìwòran yín. ó ń bọ̀ lórí ìkànnì Captain TV Yorùbá nìkan òròsùn festival ẹ kú ojú lọ́nà ẹ̀. Captain TV la wa ń wò Captain TV kárí ayé Captain TV la wa ń wò ṣe ti gbọ́ ètò ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Kaftan television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ́ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ńbẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbájẹ ẹ o Kaftan TV là wà ń wò Kaftan TV yìí kárí ayé Kaftan TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ìròyìn láti agbo amúlòdùn lélẹ́yìí tí a ó fi mú ìròyìn jákèjádò wá sí apá kan fún tòní ògbóǹtarìgì òṣèré Dan Nkoloagu náà ni ó di olóògbé látàrí àìlera Dan Nkoloagu Junior ọmọ bíbí olóògbé Dan Nkoloagu tí òṣèré Nollywood náà ni ó ti sọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé àìsàn náà ni ó ṣekú pa bàbá òun o lẹ́ni ọdún mẹ́rìnlé ní ọgọ́rin ó ní àwọn tí ń gbé bàbá òun kiri ilé ìwòsàn lọ́pọ̀ ìgbà kí ó tó di wípé ó padà lọ sọ́dọ̀ ọlọ́run ní ọjọ́ kejìdínní ogún oṣù kínní ọdún 2021 lẹ́yìn tí ó ti sọ pé ara ń ro òun ó ní ó ti lé ní ọdún kan gbáko tí àwọn tí ń pààrà ilé ìwòsàn lórí oríṣiríṣi àìsàn eléyìí tí ó ń jẹyọ lára bàbá òun tí ó sì jẹ́ pé tí àwọn bá ti gbé e dé ilé ìwòsàn lọ́pọ̀ ìgbà náà ni yóò jáde pẹ̀lú ara pípé kí ọlọ́jọ́ tó dé bá a báyìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lóòótọ́ ni pé eré babaláwo náà ni bàbá òun sábà máa ṣe nínú eré àgbéléwò ṣùgbọ́n tí ó jẹ́ pé kò ní ìgbàgbọ́ olóòkan nínú oògùn dúdú lójú ayé léyìí tí ó sì máa ń takò ó ní gbogbo ìgbà ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ àti ìgbésí ayé rẹ̀ náà ni ó dàbí ọ̀run àtilẹ̀ nítorí pé ipa tí ó máa ń kó nínú eré náà ni ó jẹ́ eléyìí tí òun fúnra rẹ̀ kórìíra ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ipa tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ọ́ sí nìyí nínú eré náà ni ó kúkú jẹ́ kí ó yàn láàyò olóògbé Dan Nkoluagu a tún máa kó àwọn ipa mìíràn nínú eré àgbéléwò ṣùgbọ́n tí ó jẹ́ pé ipa babaláwo náà ni òun sábà máa ń kó jùlọ. ìròyìn jákèjádò fún tàlẹ́ òní kò ní jù báyìí lọ ǹjẹ́ títí ọjọ́ mi ti a tún máa pàdé Ògúnlékè Samuel Olúbáyọ̀ náà ló ń dágbére fún yín pé ká fi ire ayọ̀ àti ìdùnnú ká fi pàdé ó dòórọ̀ o.